أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع السماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر التارو من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تقاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يهتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير واعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير àwùzùbíláì asádìọlọ sèmíwìlì alim ọba olùgbọ́rọ̀ ọba onímímọ̀ mina ṣèitọ́ni rọ̀jìm kúrò lọ́dọ̀ àṣetáni ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ìparun ẹni ìṣẹ́bílé ẹni ìjùlókò bisimilahi rahman rahim àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run تبارك الذي بيده mọliku تبارك الذي بيده mọliku ìbùkún ni fún Ọlọ́run ẹlẹ́zi biyadihi le mọliku ọba tó ṣe pé ọwọ́ rẹ̀ ló wà ìjọba ayé àti tàlìkìyàwó wa huwa ala kulli shay'in qadir òun lọ́ba oníkápá òun lọ́ba alágbára lórí ohunkóhun wàhúwà ọlọ́run ọba lẹni náà àlá kulli shay'in qadir ọba tó ní ìkápá àti agbára lórí gbogbo nǹkan allazi khalaqal mawta ọba tó ṣẹ̀dá ikú wal àti mímọ́ wà lólóòyẹ̀ liyabluwakum láti wá dán yín wò àyùkùn wípé talẹni náà nínú yín ahasanu amẹlẹnu tí ó dáa jùlọ níṣẹ́ rẹ̀ ní ṣíṣe wọwọlẹ azizu Ọlọ́run bá tá a wí tó ga borí ohunkóhun alọgọfúrò ọba aláforíjì ẹlẹ́zẹ̀ akẹ́lákọ̀ sẹ́bẹ̀rẹ̀ sẹ́mà wáàtì ọba tó ṣẹ̀dá sánmà méjèèjì tìbá àpẹnu ó wá ṣe ní ìpele lórí ìpele máa dárò ẹwà lè rí o fi kálíkì rahmani inú àwọn ẹ̀dá tí ọlọ́wọ́n bá àjọkí ayé yìí dá mintafa wúdín eléyìí tó ní ìpakasọ kan tàbí kùdìẹ̀kùdìẹ̀ kan fárídìí ẹlẹ́bá sọ̀rọ̀ wá darí ojú ríran rẹ lọ sí sánmà kò wòye káàkiri altarọ ìjọ tiẹ̀ rí minfotoren ibi tí sánmà yìí tó ti luwọ fotoro altarọ minfotoren ìjọ orí bìkan tí sánmà yìí tó ti sàn ibi tó ti là pẹ́rẹpẹ̀rẹ àbí tó ti ní ààyè kankan tẹ̀mọ́rì jẹ́rẹ̀lẹ̀ bá sọ. lẹ́yìn ìgbà náà tún darí ojú ríran rẹ̀ lọ sí sámà kọ̀rọ̀ táyìnì lẹ́ẹ̀kejì sí àti lẹ́ẹ̀kẹta wò ó lọ kó wò ó bọ̀ lẹ́ẹ̀kejì wò ó lọ kó wò ó bọ̀ lẹ́ẹ̀kẹta yàǹkọ́lé eléyìí kálọ̀ bá sọ̀rọ̀ ìríran rẹ yóò padà sọ́dọ̀ rẹ̀ nígbà tó bá fi wò káàkiri lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kọ́ọ̀síàn lèyí tí ìrẹ̀wẹ̀sẹ̀ ti bá ọwọ́ àhàsíìrùn ojú rẹ yóò sì ti di tó ti káàárẹ̀ látara wàhálà tó ti fi ṣe wọ́lá padà ọlọ́run ní dáṣù ṣáká láì sábì ṣùgbọ́n ń zayyana sama adoniya àwa la ṣe sánmọ̀ alẹ́ ayé yìí lọ́ṣọ̀ọ́ ìmọ̀sọ-bí-àhà pẹ̀lú àwọn àtùpà tí í ṣe àwọn ìràwọ̀ waj'alnaha a tún wá ṣe àwọn ìràwọ̀ yìí ní rujuman òkúta iná tá a máa jù àgbá iná tá a máa jù lutani lishayatin àwọn eléṣù àlìjànú tó máa lọ jí ọ̀rọ̀ gbọ́ ń sánmà àti wá pèsè kalẹ̀ fáwọn tá a wí lẹ́yìn ìyà àtayé ń bí àìsáàbà sàárì ìyà iná sàárì iná ilé jòfòfò walilladhina kafaru bi rabbihim àti pé ń bẹ nílẹ̀ fún àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sí olúwa ọba wọn àwọn tí wọ́n kọ òfin àti àṣẹ ọlọ́wọ́n ọba wọn àzáàbù jahannama ìyà iná jahannama ń bẹ nílẹ̀ fáwọn náà wàbí ìsàlùmọ̀ṣẹ́ ọ̀rọ̀ eléyìí lórí àpadà sí aburú wàbí ìsàlùmọ̀ṣẹ́ ọ̀rọ̀ eléyìí burú ní ìpadàbọ̀ sí. ọlọ́ni wa ìzà ìzà ọlọ́pọ̀ òfin hà nígbà tá a bá wá ń ju àwọn olùkọ́ tọ́lọ́hún wọ̀nyí sínú náà ìzà olẹkọ fìyà nígbà tá a bá wá ń jù wọn sínú náà nígbà tá a bá ń ju igi ìdáná sínú náà sami'u laha Allahu akbar ìzà olẹkọ fìyà nígbà tá a bá fẹ́ lọ ju àwọn tá a wí sínú náà sami'u laha àwọn tá a wí wọ́n máa gbọ́. Ṣàhíọ̀kan kíkó iná náà láti ọ̀nà tó jìn. Tá a bá ti ń kó wọn lọ bí tá a ti fẹ́ lọ jù wọ́n sínú iná. Sami'u Wọ́n ti máa gbọ́ ṣàhíọ̀kan kíkó iná náà láti ọ̀nà jíjìn. wọ́n máa gbọ́ tí iná náà wọ́n máa kùn kábíyèsí ọlọ́run yóò máa kùn ní kúnkùn tó burú tí ó ṣe àfihàn wípé pẹ̀lú ìbínú oníná náà fi ń jó kábíyèsí ọlọ́run látara ìkórira tí ń bẹ lára iná náà sí àwọn kèfèrí tá a fẹ́ lọ kó sínú ẹ̀ yóò máa wá kùn wàyíyá tafóòrò iná náà máa wá rúru irú tó ní agbára èyí tó kọjá ti ríru tómi òkun fún ìbínú ìza olèpo fíhà nígbà tá a bá fẹ́ lọ ju àwọn olùkọ́tọ̀lọ́wọ̀n wọ̀nyí sínú náà sẹ́mẹ̀rì lẹ́hà wọ́n ti máa gbọ́ kíkùn iná náà sẹ́mẹ̀rù lẹ́hà wọ́n ti máa gbọ́ ṣàhíọ́kọ́n kíkan iná náà láti ọ̀nà jíjìn wàhíyà tàfóòrò iná náà máa wá rú ní rúru tó ní agbára ju ríru tómi òkun lọ takadu tamayazu minalagoizi takadu tamayazu látara pé iná náà inú ń bí ìkórira tó ní sí àwọn olùkọ́ tọ́lọ́ ní agbára takadu tamayazu yóò fẹ́ lè pínra rẹ̀ sí méjì ó ti wú yóò fẹ́ lè pẹ́ kó pínra rẹ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ mínàlá ọ̀gọ́yìzì látara ìbínú tí ń bí sí àwọn olùkọ́ fẹ́ kó sínú ẹ̀ inú ń bí kábíyèsí ọlọ́run wọ́n wá ní kullama ulikiya fiha gbogbo ìgbàkígbà tá a bá wá kúdà sínú iná náà fáwọjọ́n àwọn ìjọ olùkọ́tọ́lọ́hún torí níjọ níjọ là á máa kó àwọn olùkọ́ tọlọ́hun wọ̀nyí dà sínú náà torí pé ìjọ kan náà kọ́ ni adélé ayé àwọn kan ti ṣáájú tí wọ́n ti kọ́kọ́ délé ayé káwọn tòní ó tó dé. àwọn atọ́lá àwọn náà ń bọ̀ bẹ́ẹ̀ làwọn tọ̀túnla báyìí lọ́lọ́run á ṣètò ilé ayé àwọn olùkọ́tọ́lọ́hún àkọ́kọ́ tí wọ́n lo orí ilẹ̀ pẹ̀lú kọ́tọ́lọ́hún àwọn àjọ kan nìyẹn kó tó di pé àwọn míì tún wá dé lẹ́yìn wọn ìkọ́tọ́lọ́hún ọba àtàwọn tàkọ́kọ́ òun náà làwọn tí wọ́n dé lẹ́yìn wọn tí wọ́n jogún lọ́wọ́ wọn ọlọ́run wá ní níjọ níjọ lòun máa kó àwọn olùkọ́ tọ́lọ́run bá wọ̀nyí sínú náà. ó túmọ̀ sí wípé àwọn tí wọ́n kọ́kọ́ kọtọ lọ́hùn ṣáájú káwọn kan tó jogún ìkọtọ lọ́hùn ọba yẹn lọ́wọ́ wọn. àwọn ni wọ́n fi iṣẹ́ aburú yẹn lé àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn lọ́wọ́ wọ́n máa wá ṣépè léra àwọn ń jọ náà àwọn tòní wọ́n máa ṣépè láwọn àtàná wípé àwọn ni wọ́n ṣe àwọn lọ́nà kọlọ́mbà wọn fi ìyà kún ìyà tiwọn àwọn náà máa bú wọn náà pé ah àwa la ṣì yín lọ́nà báwo ẹ̀yin náà fẹ́ kọ́tọ́ lọ́wọ́n ọba tẹ́lẹ̀ ni. ọlọ́run wá ní lọ́jọ́ náà wọ́n ní gbogbo ìgbàkígbà tá a bá ń ju àwọn olùkọ́ tọ́lọ́run wọ̀nyí sínú ọ̀nà tá a bá kó wọn dà sínú ọ̀nà níjọ níjọ sàlẹ̀ hom kazanatuha wọn ní wọn máa wá béèrè lọ́wọ́ wọn kọsánátò àwọn olùṣọ́ inú ọgbà iná náà tí í ṣe àwọn màláìka wọn máa béèrè lọ́wọ́ àwọn ìjọ tá a kó sínú ọ̀nà yẹn látara wípé àwọn náà rí wípé ah, ah àwọn èèyàn wọ̀nyí wọ́n ṣe wá pọ̀ lọ rẹpẹtẹ nínú ọ̀nà báyìí alam yahatikum nazir wọ́n mọ̀ wá béèrè wípé alam yahatikum nazir alam yahatikum nazir ṣé olùkìlọ̀ kankan wà bá ẹ̀yin ni alam yahatikum nazir ṣé ààrán olùkìlọ̀ kankan sí yín ni kí ni túmọ̀ alam yahatikum rasulun ṣé ààrán òjíṣẹ́ kankan sẹ́yìn ni ṣọ́lọ́hun ò gbé òjíṣẹ́ kankan dìde láàrin tiyín ni alam yahatikun rusulun ṣé àárín àwọn òjíṣẹ́ kankan sí yín ni ó ní túmọ̀ pé alam yahatikun nazir ṣé àárín olùkìlọ̀ kankan sí yín ni olùkìlọ̀ kankan ṣé kò dìde láàrin yín ìgbà tẹ́yin wà lórí ilẹ̀ kò sẹ́nì kankan tí ń jẹ́ iṣẹ́ ọlọ́run ọba fún yín tí ń sọ fún yín ìtọ́lọ́wọ́n bá fẹ́ pípẹ́ ká ẹ máa ṣe ń sọ fún yín ìtọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ dé díẹ̀. wọ́n ní wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ ìjọ kọ̀ọ̀kan tá a bá kó sínú iná. kọ́ọ̀lù àwọn náà máa wá fèsì bẹ́lẹ́ wọ́n ní. Ni rárá o kì í ṣe pé a rán olùkìlọ̀ sí wa o bala túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni a rán olùkìlọ̀ sí wa a òjíṣẹ́ sí wa. kọ́ni já ẹ dájúdájú já ẹ ọ̀hún abáwa o nazirun olùkìlọ̀ kọ́ni já ẹ náà dájúdájú a rán sí wa. na-zi-i-ru-nụ nazirun olùkìlọ̀ nazirun òjíṣẹ́ ọlọ́run ìtumọ̀ já àná nazirun ni pé agbẹ́dìde láàrin wa ẹni tí ń jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa èyí tó jẹ́ ẹran ara wa tó jẹ́ ẹ̀jẹ̀ wa tó jẹ́ ìlédè wa. tí ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba bọ̀ wá láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ kí wọ́n á ló ṣe yín tọrọ yìí fi wá já sí báyìí wọ́n wá sọ wípé fakazabna ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́hùn fakazabna à ń já wọn nírọ́ ni o à ń pè wọ́n ló purọ́. anirọ ni ọlọ́run ọ̀ràn wọn ṣe kankan fakadzabna anirọ ni wọn pa wípé ọjọ́ ìdájọ́ fẹ́ẹ́ dé ọjọ́ ìdájọ́ fẹ́ẹ́ dé ọjọ́ ìgbéǹde àlèkè àmọ́ ń bọ̀ gbogbo tí wọ́n ń sọ yẹn lójú tiwa àlọ́ àlọ́ ni àlọ́ àpamọ̀ lọ́jọ́ lójú wa fakadzabna a ní kò sí ìgbéǹde kankan níbi kankan. ó ní túmọ̀ pé fakazabna ajá wọn nírọ́ ìpè irọ́ ni wọ́n ń pa wàkúnná ntàwa máa sọ ni wípé máa nazzalallahu min shay'in irọ́ lẹ̀ ń pa tàwọ̀rẹ́ta tẹ́ ẹ sọ pé ọlọ́wọ́n ọba ló mú wa ọlọ́wọ́n ọ̀sọ tàwọ̀rẹ́ta kankan kalẹ̀ fún wa o máa nazzalallahu min shay'in òpùrọ́ nìyí ìnjílà tẹ sọ pé ọlọ́run ọba ló mú wa ọlọ́run ò sọ ìnjílà kankan kalẹ̀ fún wa máa nazzala Allahu min ìrọ́lẹ̀ ń pa zabura tẹ sọ pé ọlọ́run ọba ló mú wa ọlọ́run ò sọ zabura kankan kalẹ̀ fún wa máa nazzala Allahu min shay'in ìrọ́lẹ̀ yìí òjíṣẹ́ wọ̀nyí ń pa alukurani tẹ sọ pé àfihàn anabi Muhammad wa sallallahu alayhi wa sallam ọlọ́run ò alukurani kankan kalẹ̀ fẹ́ni kankan. gbogbo àwọn tíra tẹ mú wáyé èèyàn bíi tiwa ló kọ ọ n tá à ń sọ fún wọn jọ náà nìyẹn o àròsọ ọkàn wọn ni wọn sì kọ si wípé ọjọ́ gbèǹde wà ọjọ gbèǹde wà ọjọ gbèǹde kankan ò sí nbì kankan kò sí iná kankan nbì kankan kò sì sí àlìjẹ́nà kankan nbì kankan. fakadzabna anirọ́ ni wọ́n ń pa wípé. ọlọ́run ò ní gbẹ́ni kankan dìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkíá ọmọ ṣé lẹ́yìn ìgbà a ti kú tán a ti jẹrà tí wa ti kẹfùn ilẹ̀ wa sọ pé ọlọ́run gbé wa dìde sàárè ni ń pa àwọn kan ti sọ bẹ́ẹ̀ kínní àná pé ọjọ́ dòní ọjọ́ náà tì í tó ẹ pé lóòótọ́ bá ní tẹ́ ń sọ yìí ẹ sọ fún wa ọjọ́ wo ni oṣù wo ni inú ọdún wo ni ìgbà wo lọ́jọ́ gbẹ̀dàlì kìámà náà ó dé ká mọ̀ tó bá ti pé òótọ́ lè ń sọ wọn nírọ́ a pè ló pùrọ́ àwọn kan wọn ni pé. àwọn máa pa irọ́ àwọn ò hàn irọ́ jọ àwọn ò sì pé lọ́rọ̀ ọlọ́run láti fi já ọ̀rọ̀ ọlọ́run bá ní irọ́ aláàgbà Akbar wọ́n ní táwọn máa ń sọ fún àwọn òjíṣẹ́ náà ni pé ina anton dájúdájú ẹ̀yin wọ̀nyí ẹ̀ jẹ́ nǹkan kan lójú tiwa iláfi dọ̀láálé àyàfi ẹni tó ti wà lójú ọ̀nà àná ẹni tó ti ṣìnà dọ̀láàlín kàbíírín ẹni tí ń bẹ nínú ìṣìnà tó farahàn ó ní ìṣìnà tó tóbi. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير inú àwọn tá a wá ẹlòmíì tún wá ń bẹ nínú wọn tó jẹ́ ẹni tó ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run àwọn àáfàá ń bẹ nínú wọn àwọn àáfàá tí ń máa ń kéwú àwọn àáfàá tí ń ṣe wáàsí àwọn lèmọ́ọ̀mù ń bẹ ń bẹ àwọn àgbààgbà ẹ̀sìn náà wá ń bẹ nínú ná wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ tiwọn náà ah èwo ló tún wá gbẹ̀yìn débí ṣé bẹ́yìn náà lẹ̀ ń ṣe wáàsí fáwọn èèyàn báwo lọ̀rọ̀ yìí ṣe tún wá já sí pé iná náà lẹ́yìn tún wà àáfàá lámẹ̀yìn sí wòlíì lámẹ̀yìn sí ọmọ ilé kíú lẹ́yìn àáfàá táwọ́sírì lẹ́yìn àwọn ọmọ ilé kíú ti ń lọ́lọ́ rẹpẹtẹ yìí báwo lọ̀rọ̀ yìí ṣe wá já sí pé náà tún wá wà nínú àwọn tí ń bẹ nínú nálẹ́ nìyí àá àwọn náà wàá fèsì pé kọ́ọ̀lù o. law kunna nasma'u lóòótọ́ àwa náà ní ìmọ̀ nípa tọ́lọ́hún a sì ń fi ń kọ́ yàn ṣùgbọ́n láwùkún nàná símá tó bá ṣe pé a bá tẹ́tí sí àwọn òjíṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fún wa nasma a sì gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni láwùkún nàná símá tó bá ṣe pé a bá gbọ́rọ̀ nù kí ni ìtumọ̀ ó ní pé gbogbo tí wọ́n ń kìlọ̀ fún wa a kàn gbọ́ ni àtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba tán bá wa sọ agbọ́ ni àtẹ̀lé lóòótọ́ làwa náà máa ṣe níwáàsí fáwọn èèyàn a sì mọ̀ ṣùgbọ́n a mọ̀ ni a lò ó ó ní túmọ̀ pé láwùkú nàná símáù tó bá ṣe pé ń tá a gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́wọ̀n yìí à ń lò ó ni. tó bá ṣe pé a bá gbọ́rọ̀ sáwọn òjíṣẹ́ lẹ́nu ni tó bá ṣe pé a bá gbọ́rọ̀ sọ́lọ́wọ́n ọba lẹ́nu ni a ò ní àkìlọ̀ àbá ṣe làákàyè máa kú náà fi àṣàkà àbí sàárè àbá tí máa bẹ́ẹ̀ nínú àwọn ìjọ tá a kó sínú náà sàárì yìí o kí ni wọ́n ń sọ yẹn ni pé àwọn fira àwọn pé ọlọ́run ọba lójú ayé ṣùgbọ́n iṣẹ́ ibi làwọn ń ṣe ní ikọ̀ ìkọ̀kọ̀ nítorí pé ẹ̀mí àwọn ọ̀gbà ọlọ́run ọba gbọ́ nítorí ní táwọn fẹ́ jẹ àti ní táwọn fẹ́ jẹ ni làwọn fi pera àwọn pè ẹlẹ́sìn ó ní túmọ̀ pé laukun na tó bá ṣe pé a bá gbọ́rọ̀ sọ́lọ́wọ́n ọba lẹ́nu mi. àwọn náàkìl abá ṣe làákàyè ìtumọ̀ pé wọn ò ṣe làákàyè ni pé àwọn làwọn ń sọ fún èèyàn ní tòótọ́ wípé ẹ gbọ́dọ̀ ṣẹbọ àmọ́ lójú ayé ni làwọn fira àwọn hàn gẹ́gẹ́ bí ẹni tí kì í ṣẹbọ ẹlẹ́bọ làwọn ní ìkọ̀ ìkọ̀kọ̀ torí pé ńgbà táwọn bá ń ṣẹbọ àwọn wòyìn wò wọn pé kò sẹ́ni kankan ń bẹ ṣùgbọ́n àìṣe làákàyè tàwọn ni pé àwọn ọ̀ràn ti pé àwọn màláìkà kan bẹ ń bẹ pẹ̀lú àwọn bẹ́ẹ̀ sì lọ́lọ́wọ́n bá rí àwọn òun ni túmọ̀ pé àwọn ò ṣe làákàyè lóòótọ́ làwọn ń sọ fáwọn èèyàn pé wọn ò gbọdọ̀ ṣe ṣìnà àmọ́ àwọn ń ṣe ṣìnà ń tàwọn ìyẹn ni pé àwọn ò ṣe làákàyè lóòótọ́ làwọn máa ń sọ fún àwọn èèyàn pé ẹ gbọ́dọ̀ ta tẹ́tẹ́ àmọ́ olórí àwọn atatẹ́tẹ́ gan làwọn àwọn làwọn sì tún máa ń fún èèyàn lówó owó èlé níkọ̀rọ̀ àwọn sì máa ń sọ fún ta fún àwọn èèyàn pé ẹ má gbowó èlé o ọlọ́wọ́n ọ̀fẹ́ ó ní túmọ̀ pé àwọn ò ṣe làákàyè lóòótọ́ làwọn mọ̀ àwọn sì máa fi kọ́ èèyàn ṣùgbọ́n òfin yẹn àwọn ò lò ó iṣẹ́ ibi làwọn ń ṣe ní ìkọ̀kọ̀ àwọn ń hùwà gẹ́gẹ́ bí ẹni pé ọlọ́wọ́n bá ò rí àwọn àwọn sì kì í sì rántí pé àwọn màláìka kan ń bẹ pẹ̀lú àwọn tó ń ṣe kíni o tí wọ́n kọṣẹ́ bí àwọn sí sílẹ̀ àwọn òríṣẹ́ bí àwọn fipamọ́ fọ́lọ́ àmọ́ àwọn rí fipamọ́ fáwọn ìdá ènìyàn ó ní túmọ̀ pé àwọn òṣèlú àkàyè tó wá ṣe pé àwọn bá rántí ọlọ́run àwọn sì rántí pé àwọn màláìka kan kọṣẹ́ bí àwọn sílẹ̀ ni àwọn wá sápò bí ìbàjẹ́ ni ó ní túmọ̀ pé máa kó náà fi asahabi sa'iri àwọn ọba tí máa bẹ inú àwọn èrò iná àwọn ìjọ tá a kó sínú náà sa'iri lónìí. fàtàrọ̀ fún mi zambihim ọlọ́ni báyìí ni wọ́n máa wá jẹ́wọ́ iṣẹ́ bí wọ́n tí wọ́n gbélé ayé ṣe gbogbo orú iṣẹ́ aburú tí wọ́n ti ṣe lẹ́bọ ṣíṣe gbogbo olè tí wọ́n ti jà gbogbo jìbìtì tí wọ́n ti lù gbogbo èèyàn tí wọ́n ti pa gbogbo oyún tí wọ́n ti ṣẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ti bà tiwọn jẹ́ kábíyèsí ọlọ́run oníkálukú ọmọ wa jẹ́wọ́ ọṣẹ́ ibi tó ṣe yóò máa ka bòròbòrò bó bá fẹ́ parọ́ àníjẹ́ ó ṣeé torí pé gbogbo oríkèéríkèé ara wọn náà ni ó máa jẹ́rìí gbé wọn lórí iṣẹ́ aburú tí wọ́n ṣe ọlọ́ni bọ́n ṣe wá jẹ́wọ́ yìí àyè àtúnṣe ò sí mọ́ o kìí ṣe pé ńgbà wọn wá jẹ́wọ́ iṣẹ́ ẹbí wọn táwọn àgbà ṣe torí pé ẹ ti wá jẹ́wọ́ ọyẹ wá padà sílé ayé ẹ wá lọ fọwọ́ ara yín tún wà ara yín ṣe ìyẹn ò sí bẹ́ẹ̀ o Allahu lẹ́yìn pé wọ́n jẹ́wọ́ iṣẹ́ ẹbí wọn ẹni tí ó kàn ní pé a padà gégùn lé wọn kò fà la asahabi sa'iri ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run kó máa bá gbogbo àwọn ìjọ tá a bá kó